bí arúgbó ǹdé. èmi adémọ́lá ọmọ adé làwọn ò sọ ìṣàkọlẹ̀ kankan mọ́. kájà ó dúró kákùn ò dúró káwá múru ẹkùn ká ilájà lọ́wọ́ kò lè wọ́. ẹ̀yin lẹ́rọ̀ tẹ̀sán òògùn náà yóò pa ọ́. kọ́nà kọ́nà ti ná ọmọ ẹ̀gà. ìjà ń bọ̀ o ẹgbẹ́ orí odó pètè odó. àtìpá ni sáwùrú tilẹ̀kùn tiẹ̀. ó dàgbòdì wọ̀nà lónìí o gbọ́dọ̀ bá wọn púpọ̀ wọ̀wọ̀. gbogbo wọn lápàtàn lẹ́yìn kọ̀ọ̀kan. lèkélèké yẹn a máa torí ọlọ́run tẹ̀lé màálù ni. wọ́n ṣépè fún ọ ni. wọ́n fi ránṣẹ́ fún ọ ni. èmi ògùn dáre àpátápàrà ti parẹ́ lájùbà èmi àpágilábà àpapọ̀ òfò ọmọlápáyà òfin mẹ́lẹ̀ kàdàkà sẹ́dẹ̀ sọ́lẹ̀ gbà. irọ́ nì ọba mi bùdó ọjà lónìí lọ́dún fojú ẹwà rẹ kú gbàgede ibi tí kánákáná bá ti gbàjà jẹ́ ẹranko kánákó tó bá gbalẹ̀ kọjá ó gbàrún ẹ̀jẹ̀. ó ṣe wọ ogun dáre òwò ẹdìyẹ òfìfì ọmọ ibà sàṣẹrẹ òwò ṣe bí ẹyẹ òkò tí bá ní ìwò ọmọ ni kò mọ ọkẹyẹ tí ó gbà láàrún ìtàkùn yín tó bá sì ní kéré ọmọ gòkè àlọ eré òfin ṣàtẹ̀gùn. ewé kan làwa pè. ẹ̀yin gbọ́ lọ́jọ́ bàbá mi lójú ọlọ. roko ìroko awo, tanto ń tó gbéná wojú ẹkùn láì ṣá o. mo ní bọ́mọdé bá darí sapá pápá bọ́mọdé darí sọ̀rọ̀ kò ìroko àwo ta ń wojú ẹkùn láì ṣá o. ẹni bá ní kí la ó ṣe òun la ó ṣe hàn. alẹ́ ní bá ní kí la ó ṣe òun la ó ṣe hàn. odò tó tójú ẹnìkún lè gbé ni láyé odò tó dákẹ́ rọ́rọ́ ìyẹn tún lè gbé ni lọ odò tó tójú ẹnìkún lè gbé ni lọ láyé odò tó dákẹ́ rọ́rọ́ ìyẹn tún lè gbé ni lọ tẹ̀ jẹ́jẹ́ o tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ṣé. alákì sọkọwọrọ ọjọmọsẹ bọọrù bá kò ní bí bá ó kò ní gbà torí àwọn àkèrè àbí tó yẹrìyẹrì. ìwọ òǹdẹ pẹ́ńpẹ́ kó o gbé méjà òun dẹ gèrè pọ́wọ́ rẹ ò sámọ̀tẹ́kùn òun kàn ṣó mọ́jì sí ẹyẹ ó náà ní jẹ́kẹ́yẹ ó fò. ọmọ ìgbé àkókò lọ́dọọdún gbígbẹ́ ni bí kò bá polóbùrò wọn ò ní sinmi egun. Ah! Ah! oníyẹ̀yẹ̀ títí mo jọ mo sọ̀rọ̀ kí ọgọ́ mo rẹ̀ bẹ̀rẹ̀ mo jọ fún mi là. mo bá bukẹ́ méjì pápá ṣe tẹ mo bá yàrá mi mo sunu dòde níbẹ̀ mo ti pàdé òrìṣà lọ sẹ̀rì màgbò ó dá owó agbára tí a jẹ̀mí lọ́dọ̀ orí ìsúsú mi máa fi kàwé wíní wíní ìsúsú mi máa fi kàwé wíní wíní kí wọ́n ṣe ń bẹ̀ nìyẹn mo ní olúmọkòló sílẹ̀ agbára alẹ́ lónìí abo ajá aborí mẹ́rìndínlógún àwọn náà tẹ̀mí lójú àwọn náà kọ́ mi ń fa wọn ní gbogbo ohun tí mo wá wí kọ́mọ mm. ọdún ni àṣẹwẹ́lẹ́ àṣẹwẹ́lẹ́ gbogbo kìtẹ́lẹ́dẹ̀ gbà bọ́ bá ìdílé ìlú. Ah! Ah! Ah! ah alẹ́lẹ́ wọn gbọ́ pé ọmọ olódó ọdún ọ̀gbọ̀n wọn gbọ́ kùtù kùtù ọbẹ̀ àti jìnnì àti jìnnì àti jìnnì báwọn náà lẹ́jọ́ òkìní wọn ẹ̀ mọ́rúkọ kúkú kú ọkọ̀ pani wọn ẹ̀ mọ́rúkọ àrùkà mò ni ikú mọ́ mọ́rúkọ rẹ̀ má pa mí àmọ́ mọ́rúkọ rẹ̀ má sọ mí lọ́jọ́ ọ̀nà gbọ́rọ́ ọ̀nà là ọ̀nà gbọ́rọ́ ọ̀nà là. oògùn ní kọ́lé náà yàmì òṣòròǹgà ní kọ́lé ẹ̀jẹ̀ eh? ṣọ̀pọ̀n lọ́ní fowó àpàtà kọ́lé àkókòrò eh? bojo lórúkọ àwọn arọ̀mìnì lórúkọ ẹ̀dọ̀ bí tani jẹun tájà rẹ ń jùrù. kálọ̀ ga jù. wọ́n àkọ́parí ńlá tarẹ́ kọ́lé àti pàǹtí sáwùrù tilẹ̀ kún tiẹ̀ mọ́ pàmò pàǹtí orúkọ òkú ọdún mẹ́ta kọ èrò ojúbá ijọ́ àpẹ́ sínú ilẹ̀ gbíngbín àkú sínú ilẹ̀ kúnkún. ilẹ̀ ilẹ̀ ilẹ̀. yẹ́ẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mú. yẹ́ẹ̀. Ah! ọ̀nà ti jì gúngún o ọ̀nà ọ̀run wọn wá mọ́ ọ̀nà ọ̀run ti jì gúngún ọ̀nà ọ̀run jì mi lóde ọ̀pàràkàsà wọ́n rán mi lóde ọ̀párakàsà wọ́n rán mi lóde ọ̀párakàsà níbi tó ti fi gbá àwọn dáhùn níbi tó ti fi fọ́ rẹ̀ dó rẹ̀ ọdún jọ gbogbo owó kan ló bá wọn lọ rẹ̀ yẹn ṣe ọba àríṣà agbódiwọ̀ràn agbódiwọ̀ràn nìkan ni òní yún mọ́dọ̀ ọmọ yẹ̀kú yẹ̀dọ̀rún kú wáyé agbódiwọ̀ràn mọ́dì yìí ò kí mọ́ sí lọ́wọ́ púpọ̀ àjọkú àgbò agbódiwọ̀ràn ni mọ́dì kílẹ̀ ọ̀jẹ̀rì afọkẹ́yẹrí wọn lẹ́nu ló di àìsàn wọn ò ní bá wọn ṣàìsàn. ọlákọ̀tọ́ o àgbàgbàdàgbà àwọn wọn lọ gbàgbà wọn àwọn wọn lọ kọ̀kọ́ fún mi àwọn wọn lọ alásẹ̀gàdàgbà fún ṣàgbọ́n olùkọ́sọ àjàrà náà nígbà tá a lọ fún amúnáwó ìṣẹ̀lẹ̀ ìkọ̀kọ̀ tá a lọ fún gbìnìgbìn fi ṣe yẹ̀wò alásẹ̀gàdàgbà tá a lọ fún ṣàgbọ́n olùkọ́sọ ní fi pàjẹ́ pàpà nù gbọ́m. mo mú ọ mo mú ọ. iṣẹ́ abáròkọ olùkọ́ jẹ́ fẹ́ yẹn. mo mú ọ iṣẹ́ arọ́bà níjẹ́ fáwọn tẹ́kọ̀ọ́ àyíká lórúkọ ọjọ́ àrùn ká lórúkọ ọ̀sọ́ ifá kì í fà kó borí èjì ogbè èjì ogbè ń bàbá ifá ó Yeah, yeah, yeah, yeah. Yeah! ẹran ajá kì í sanwó oníbodè kó tó wọlé mo pẹ́ mo gbọ́n tó wí àkèré àbìtọ̀ yẹ̀rìyẹ̀rì gànà kùtìjà pàtó kan ké wọlé ní kó fi kàn padà ẹ̀yà àbìtọ̀nà kẹjẹ kọ́ máa wó lọ. bàbá mi àjà yóò kiri olú ó ní mo ò jẹun ó ní mo ò jẹun. irọ́ mi tọ́ déhùn àjàyè ògidì olú oníbọn òjé oníkànga àjẹpọn èèyàn kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ni méjì ò bá jórúkọ nílé ayé ọ̀rẹ́ ìmùlẹ̀ lọ́dọ̀ mi ni èmi rẹ̀ jọ ṣàwó ni wọ́n jọ tẹ̀ wá lódù wọ́n gbé falẹ̀ wá lọ́wọ́ tó bá jẹ́ pé àjàyí ògidì olú ni bàbá tó bí ọlọ́mọ mélòó lorúkọ tí ń jẹ́. mẹ́ta ni mẹ́ta ni. àkọ́kọ́. àjàyí ògidì olú. ẹ̀kejì. onímọ̀ òjò. ẹ tó tó tó tó tó ń bi tó déhùn. ìwọ ló máa àjàyí ògidì olú onímọ̀ òjò. ọmọ ogúnnugún orí ẹ̀kọ́ àkàlàgbèmọ́ lọ́dọ̀ òun ṣe tẹ̀ǹtẹ̀rẹ́ nìkan ló balẹ̀ níran bàbá wọn tí ń jẹ̀ fún akọni yan bí n lólu ọmọ àgbà tí yàrùn ọ̀tẹ̀. Ah! ọmọ àjàyè ògidì olú ni ọ́ olóore mi ni olóore mi làjàyè ògidì olú ọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ àti kékeré ni mọ̀jẹ̀sí la ti ń bọ̀rẹ̀ wa bọ̀. Ah! àmọ́ àjàyè ògidì olú tèmi mọ̀ onínúure ni oníwàre ó ń ṣeun re kí ló dé tí wọ́n yàn kà láàyò tó fi inú rẹ jọ bàbá rẹ. kọ̀ǹsẹ̀ wọn ò fẹ́ ń gbàpò bàbá mi padà ní ẹ̀tọ́ mi wọ́n fi dùn mí èké pagbá iwá fọ́ ọ̀dàlẹ́ pàwọ́ àwọ̀ fàyà ó ní lóore nìkan ni ó pè bí tóbi òyìn wọn ò fẹ́ òtítọ́ inú ló gbé mi débi mo dé yìí. mo wí báwọn náà nítorí ìbọn tí mo ta mọ́ yìí èmi bàbá rẹ nìkan la màṣírí rẹ àìtálẹ̀ méjì kéèyàn tó dèrò ọ̀run mo wá ta fún ọ ó wáyé ń bẹ lẹ́ni tí ń sọ̀rọ̀ nílé ayé a jẹ́ pé lóòótọ́ ọmọ àjàyí ògidì olú oníbọn òjé ni ọ́ àmọ́ olóore mi ni. àmọ́ ti fọ̀dàlẹ̀ rílé wọ́n ti wá rojọ́ èké níwájú mi wọ́n ti pe fálẹ́kẹ́ wọ́n ti pèsù lólè wọ́n ti wọ̀nrún yànnàyànnà bí ẹni tí ò ní kú mọ́. àmọ́dẹ̀mọ́já dígbòlujà àbẹ̀ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n parapọ̀ àwọn ni wọ́n wá rojọ́ èké lọ́dọ̀ mi wọ́n nẹ́ni ibi ni ọ́ wọ́n pò ń dà lúrú kódà bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí àmọ́dẹ́mọ́já àti àbẹ̀ní mo ti rán wọn lọ sí àárín méjì ayé òun ọ̀run nínú igbó ọ̀wẹ́nà níbi tọ́wọ́ ayé ò lé tó mo ní kí wọ́n lọ gbàgbára tí wọ́n fi ràn ọ́ lọ sọ́run ah! Olódùmarè dìgbòlùjà ní kọ́lọ́kù tí ń bẹ nílé àmọ́ ò wá ní kú o hmm. ó tún níbi tá à ń gbé ka bó bá kọ̀ lógi nítorí ọmọ ọwọ́ òdú kó lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kó lójú ẹsẹ̀ lẹ́lẹ́kùn lẹ́gbẹ̀gbẹ̀ lẹ́lẹ́kùn lẹ́gbẹ̀gbẹ̀ báwọn lọ bí wúrẹ́ bá bímọ lóòjú àdìde bágùntàn bí ti àdìde ni gbéra gbéra gbéra ò ní kú ó wàá gbéra báyìí ó wàá rí dìgbòlùjà kan tó kù torí bí n bá ní kó lọ́ọ́ bá abọ́dẹ́májá òun àbẹ̀ ní agbọ́n mo ti rán wọn lọ sí igbó ńlá igbó tí wọn ò ti gbàgbára ò lè bá wọn àmọ́ n tó kù tó ṣe rèé wá rí dìgbòlùjà tí ń bẹ ńlé mo fẹ́ kó lọ́ọ́ kà mọ́ kó kọ́kọ́ gbẹ̀mí rẹ̀ nítorí wọ́n ní bí igi bá rẹ lógi tókè lákọ̀ọ́rẹ́. káyọ̀ bàbá ń gbà ilé ti tún ra wọn lọ bí tí wọ́n ti gbàgbára kágbára bóun nípa àmì ò ti wá ká wọn apá rẹ ó ka wọn ó di dandan apá tiwọn ni ò lè ka ọ mọ́ apá àtẹ́lẹwọ́ kì í kálé apá àtẹ́lẹsẹ̀ kì í kánà apá wọn ni wọn kì í kági oko àmọ́ ó di dandan kí wọ́n ṣẹ́gun wọn ọ̀nà tápá rẹ ó fi ka wọn rè. èso ọjẹkù èso ọ̀nà èso orí wa táyì lè rẹ̀ ẹ má fi wàdúwàdú lẹ́sùn lọ. èṣù ọjẹko èṣù ọlọ. oníṣẹ́ yín jẹ́ o iṣẹ́ ikú tẹ́ ẹran sí mi ó ti jẹ́ o. iṣẹ́ ikú ẹ̀wẹ̀wẹ̀ kú yẹ kí ló dé ṣé gbàgede ríbi sáré fóònù ni ìbọn rẹ ni gbogbo wa jọ ṣe. ọ̀tá ni ọ̀rẹ́ tẹ ẹran mi síkú tẹ ní lọ́ọ́ pàdé ìyàwó mi táwọn èèyàn tẹ́ ẹ̀ dé sí mi lójú ọ̀nà ni tẹ́ ẹ̀ kàn mí síjà ẹ̀kùn tẹ́ ẹ̀ fọwọ́ ṣiṣẹ́ sí mi lápò ṣé ẹ̀ mà ni ìkà èèyàn ni yín mo wá jà ní o. ọwọ́ bá mi jà. mo fẹ́ jà ni. ìwọ wa ọmọ tán jà. ọmọ tẹ́ ń pè níjà. ayangidi láwo òde òní ni ló dájà sílẹ̀ láàrin ayangidi àwo òde ìjẹsà tí wọ́n ránṣẹ́ pàgbà kan yangidi yangidi sáde lókùn ká tó jagun ìkẹyìn ayé òun lé koko. màá ọmọ tó o bá gbọ́ tá a sọ ọ̀rẹ́ ọjà ó ti jáwèrè ní ìgbàgede ní èmi. ẹ ṣé ológì ni ó dájọ́ èkúté ní olóhùn ọ̀nà ni. ajá tó lówó gbaṣọ lọ́rùn ẹkùn má fi sọ̀rọ̀ àwàdà torí mi ò béèrè wá bí o. Eh. ọ̀rọ̀ àwàdà kọ́ lẹ́yìn. irọ́ nípa ajá ò ní jámọ́ lẹ́yìn ẹkùn ajá tó bá wọlé tẹkùn tó bá ilé bọ̀ yọ̀ dá láti sọ. ẹ wọ ajúlọ àjúbọ lọ́wọ́ yẹnu. Ah, ah, ìwọ èmi mọ ni èmi tí mo lúwẹ̀ẹ́ lókun tí mo mọ òkun lọ́sà tí mo ṣe lọ́kàlàkà ń bí odò tí gbẹ̀yìn akọni pẹ́pẹ́pẹ́ ṣubú ibi àti gbọ́ kìràkìtà jànàkú mi tẹ́ lọ́ọ̀rẹ́ yàdá ẹgbẹ́ yín ọkùnrin tẹ́ lọ́ọ̀rẹ́ yín ọbẹ̀ wọ́n yọ dànù. ẹwà òòsà. kúyẹ bàbá ni a mú alákẹ́tù lórí ewé adéwé a máa bẹ́wẹ́ ká má lọ gidigba láyé dodo a máa bódò sàn ká mọ ọmọ ọlọ́rọ̀ àrè ìlú ọmọ ọlọ́rọ̀ àdàsọ borí a máa sí eégún n ò kó èrò tó pọ̀ tó báyìí. elédùà ò ṣe ń lọ. gbogbo kòkó mi ó jáde dáadáa lọ́dún yìí kí ló ṣe bọ̀ wá bọ̀ wá. àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ń tèmi náà láti gbà mo ti ra oko n ìyìn tí ìjẹ́rú èrè tí mo jẹ lọ́dún yìí bẹ́ẹ̀. a jẹ́ pé àdúrà wa ti ń gbà ní ìlú yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni elédùà ti ń ṣe alóore. àwọn ọmọ ọlọ́run tí mo gbé oko sàlẹ̀ odò fún àwọn ọba mójútó kò ń wò. wọn wọn ò ṣe dáadáa wọn ń gbókò lọ́wọ́ wọn. àwọn ẹ̀yin ọgbà kankan gbẹ́kú ti wọ̀lú gbẹ́kú ti wọ̀lú gbẹ́kú ti wọ̀lú. dálé mọ́ ọlọ́mọdé ọ̀pá mi kí lórí gan tó ní kí ló kí ni tó ṣẹlẹ̀ gan nílé a ogun wo lórí nìsí ti ń lé wa. dé yọrí èmi mọ́mọ́ tí mo rí ṣé ogun rí bí yẹn ṣogun rí bí ẹ̀kan ogun ò rí bí kẹ́yìn oṣù tó bẹ̀rẹ̀ kọ́ mọ̀ hàn rùn. kí n bolo ti wá rogun bàbá rẹ ah. bàbá rẹ sàkùn yóò sàrí tó fẹ́ pa. ṣé ọfẹ́ rí tó fẹ́ pọ̀ ní ilé ẹni. ẹ bá mi ọfẹ́ rí tó fẹ́ pọ̀ ẹ dúró dé òórùn tẹnu. dúró. nígbà tí tí mo tí mo tí mo fojú mi kàn wọ́n báyìí inú eh, eh, kúyẹ̀ àti eh. gbòdìjà ń gba àwọn bẹ̀rẹ̀ ìjà táwọn. ní kúyẹ̀ ní ẹyẹ ikú yìí pa kí ẹ àrùn ẹsẹ̀ kínú. ọkàn gbẹdìgbòlùjà ni ló fi iná ìrìn ìrìn ìrìn ìrìn báyìí àfi wọ lórí bá fò lọ lórí ń bá tó ń bọ̀ ní pọfọ bọ ní pé àwùrúkú mọdẹgbà ọdọdọrúkú wọnà wọnà tó ní kó àwọn papọ̀ báyìí ní kúyẹ̀ bá jọ ìdà lápò àfi fẹ́ ọba bẹ́ẹ̀ bó ṣe rẹ́yìn ìdìgbò ìjà nù. abalajọ náà yín sùtìlẹ̀ fi mọ́ mo sàn gbúrò bọ́ ni kàkàkàkàkà níbo ni róòbọ̀ yìí ti ń wá gbogbo orí àjà mi báyìí ìbọn sàn ro ni. ó ń ṣe pàápàápàápàápàá. kúlẹ̀ àti ìdìgbò ìjà ni kúlẹ̀ àti ìdìgbò ìjà ni mi báyìí ló ṣe kọ̀rọ̀kọ̀rọ̀ báyìí mo fojú mi hàn kàn. ṣé kúlẹ̀ sáré yín wọn. ọ̀rẹ́ yín o ọ̀rẹ́ ah, yín o ọ̀rẹ́ yín o ẹ kú àpérò. ìlàwọ àríkà yóò dáa fún ọ. bó ṣe rí gẹ́lẹ́ náà lọ́wọ́ ìhùn inú oko ni mo wà bẹ́ẹ̀ ni mò ń gbọ́rùn ọ̀bọ káù káù káù ó lágbára o. n ò wí fún ọ ojú mi kòrókòró báyìí ló ṣe ọmọ mọ̀ pé ìparọ́ ọ wá rí bàbá ń bá rí bẹ̀. àfi kọ́ ló ń ṣọ́ ní ìlú yìí o mo rí iná. o ṣeun. ìyá o máa ń kí bàbá olóye o ọmọ dáadáa. àbó òrí bàbá ń bá rí bẹ̀ àmọ̀dẹ̀ májá àti àbẹ̀ agbọ́n ọlọ́bọ̀ngbọ̀n ìdágbére tí fífi lulẹ̀ wọ́n fọ̀rọ̀ ara wọn sí. wọ́n ti sá lọ kó. pátápátá ìgbé àfẹ́wé. amúdẹ má jágbọ́n tá a ti ẹ̀wà rò gbóǹgẹ́ wọn síbi alábàá àti ọmọdé kankan àtò náà lè sá lọ. àní ọ̀kẹ́rù. ọ̀kẹ́rù yẹn lọ ọ̀kẹ́rù ti mú wọn. bàbá o mo kí yín o a kú ogun àjàbọ́ ara lọ́lọ́ ní ṣàkọ̀ọ́ àkòyíṣẹ́ni kú àìsàn tógun kógun òfẹ̀mí wa ṣàtẹ̀gùn fún kú ẹ̀rí pé tọ́pẹ́ àjagun àṣìṣẹ́gun aṣẹ́gun ọ̀tá ẹlẹ́yìn òdì ẹni bá ní akú irú wọn ò kù bájá ṣe kú tó ń tò burú yóò kù bá gùtà ṣe kú tó ń ti rọ̀rọ̀ lọ́rùn tí ó máa domi lẹ́nu yọ́bọ̀yọ̀bọ̀ ẹ jẹ́ a ara wa ẹ jẹ́ a tá a jà yìí tá a sì jà lájà yìí ah! kì í ṣogun kékeré àwọn kinní wọ̀nyí bá mi fínra wọn kọ̀gùn wọn kọ̀gùn wọ́n kọ̀gùn onírè bá mi fà á ah, kúyẹ mo jẹ́wọ́ akin mo jẹ́wọ́ akin ńgbà ìjà dúdú rẹ̀ ti gbogbo wọn lọ wọ́n jà sí mi tán jà sí mi mo ní iná kékèké ni tó lè pa tó bá dàjà ná iná yóò sùn kára wọn yóò sùn wọn pátápátá ah, ẹ jẹ́ rere ẹ jẹ́ ìtò tẹ̀ wá ṣe mí kàyéfì jù òun ni ti amọ̀dẹ́májá tó ń lé fùrù kọ́kọ́ fùrù kọ́kọ́. ṣíọ amọ̀dẹ́májá ohun àbẹ̀ ní olódòdẹ wọn náà lọ bì kan lọ gbàgbára èmi ní hmm, kan gbóyún lọ kan gbọmọ padà wá káwà bí kí n mọ wí ẹni ó bá ní ká kú irú wọn ò kú dànù ń lọ̀rọ̀ wọn tí wọ́n lè já lọ gbàgbára kó kú òun agbára kan lọ dìkejì ìlú mi àbínú ayé ibòmí wọn bá wa lé wọn bẹ̀ kún mi ń bùbà. bàbá dìgbòlùjà ńkọ́. dìgbòlùjà òun yẹ̀yẹ́ èèyàn. ẹ̀ńjọ́ gbàgede ìjẹ́ mi àti ẹ̀ tí mo lọ ka mọ́lé. ọ ti ṣe báyìí. fàrà tó mú mi báyìí ó mú mi wọnú afẹ́fẹ́ lọ. mo bá fẹ́fẹ́ sọ̀rọ̀ àbí ló bà á lókè ó balẹ̀ ikú jámọ lẹ́yìn ẹkùn rẹ̀. rabaraba rẹ ò tí ì lè kúrò lára rẹ báyìí bí ó bá wà ó nìkan ni ó mọ tó bá o. bàbá o. dìgbòlùjẹ wẹ̀ ẹ kú òǹdí ìdò eré ọmọdé ni tẹ́yìn ọ máa fi ṣèdùnnú báyìí ni ipò bàbá mi tó yẹ ọ ti dádé tí wọn ò jẹ́ ọ débẹ̀ ẹ wá gbọ́ tuntun èmi lọ́kàn o. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀yin lọ́kàn. ọ̀rọ̀ yín ó dayọ̀. èmi lọ́kàn. torí amọ̀dẹ́májá fẹ́ ṣèkíní ọlùlẹ̀ dìgbòlójá fẹ́ ṣèkejì ọlùlẹ̀ abẹ́ni olódò òde fẹ́ ṣèkẹta ọlùlẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa sunkún káàkiri ayé báyìí lèmi náà ọ sí ọ èmi ni ní ọjọ́ bàbá yìí kí gbogbo yín ọlọ́ọ̀ máa gbáradì kẹ́ ẹ máa dunnú. ẹ má ì tí ì kí mi ẹ má ì kí mi lóòótọ́ ipò ọba ti ń bẹ lára mi ẹ rí i pé mo ti ń pa ogún tì ìdùnnú ti ń wọ̀ tó bá dọjọ́ ọdún ìyún ọjọ́ ọba mi tó bá gbàdédé mi lórí báyìí ń ti gbàgbé pé mo jagun rí ngbọ̀ gángan bá fìlù fọ̀ tó bá ní gúyẹ̀ gángan gángan gángan èmi ọkọ̀ dìde wáyé pàdé pẹ́ ni tọ́wọ́n ní gángan gángan gángan gángan kúyẹ̀ kúyẹ̀ táwọn ọ̀dọ́dọ́ táwọn ọ̀lú táwọn dábìá ẹ̀dùn táwọn ọ̀dọ́ ìbéwò èmi ọmọ yẹn kẹ̀ kẹ̀ kúyẹ̀ rẹ o ọba tuntun kúyẹ̀ rẹ o ọba tuntun ọjọ́ náà lẹ́tọ̀ọ́ mọ̀ pé ìjọ bẹ̀lẹ́sẹ̀ akíkanjú ọkùnrin sẹ́yìn wo. oríire ńlá ni. sẹ́wọ̀n pé ìdùnnú ti ṣubú lu ayọ̀ wa o. mo tún wá bára mi yọ̀ wípé àsìkò yìí inú wa ń dùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sẹ́rí ìdùnnú wa tó ṣubú láyọ̀ òun ni wípé lásìkò yìí wọ́n fẹ́ di ọba wa ládé. ló bá tán. àwa tá a ti ń jẹ baálẹ̀ bọ́ lẹ́yìn àwa fẹ́ dádé lásìkò ah. ká máa jó ká máa yọ̀ ni tó dijọ́ náà púpùrù púpù. sẹ́rí nígbà hmm. tẹ ẹ sọ fún mi nídàálẹ̀ tí mo wà pé a fẹ́ jọba inú mi dùn ẹ tó wáá fi tó mi létí pé kúyè ni ó jọba ara mi wá yá gágá mo wá rí pọ́nmọ́ òun kó sùn wọn ó ṣe gidigidi méje yàrá mẹ́fà fún wa lù yìí ju pé kakàn tánù bá ń lọ. ẹ̀yin olóyè mi inú mi dùn ṣùgbọ́n nǹkan kan bẹ tí ń kọ mi lómi inú. kí ló dé. ọ̀rọ̀ amọ̀dẹ máa já àtàbẹ̀ ní agbọ́n ẹ ti gbàgbé ni ó dàbí àgékù èdò tó ń sọ̀rọ̀ bí agbọ́n ni wọ́n lọ múra wá ní o ẹ yẹ ọ̀rọ̀ mi wo. ẹ dákun ẹ̀yin olóye nǹkan kan wà nǹkan kan wà tí ò yé mi ẹ dákun èmi làbẹ̀ ní agbọ́n àti amọ̀dẹ́májá ṣe ń lù yìí. o sì ń lè. lọ́jọ́ ọmọ tí ń lọ kápọ̀ wálé ni a ó rí pé ẹsẹ̀ mẹ́wàá. kété pàwọn náà ò lè gudugudu làwa yìí àfìgbà kankan dúró ogún lẹ̀ ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n lè ọ̀rọ̀ wọn fẹ́ dàbí ẹni pé wọ́n lọ múra ìjà ẹkùn lẹ̀ ni tí wọ́n bá ìpadà dé yóò burú o. ó lè tóun. ó lè jù bẹ́ẹ̀ lọ. amúntẹ̀májá àbẹ̀nagbọ́n ẹ̀wọ̀ tẹ́rù bá kọ òkè tó kọ ilẹ̀ ó tún níbi tá a gbé sí o bọ́bá làwọn gbọ́n àwa náà gbọ́n jù wọn lọ ń tà sí ó ti dá ó ti dá mo kẹ́yìn ọ̀dọ́ ìlú o wa ó dùn. àṣẹ. ayọ̀ wa ó túbọ̀ máa pọ̀ sí. àṣẹ. yóò sì dáa fún gbogbo yín o. àṣẹ. bàbá olóyè ojú ọpẹ mi wọlé àná o tí ò sí tẹ ẹ pé gbogbo àwọn ọ̀dọ́ olùjọba yìí o. lẹ́ẹ̀kan sí yóò dà fún gbogbo yín. àṣẹ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ ẹ jẹ́ máa jó ká máa yọ̀. bàbá kí ni ìjọ wa dálé lórí ẹ dákun ẹ ṣàlàyé fún wa ẹbùn àgbọn. àkọ́kọ́ ìdùnnú wa rèé ẹ mọ kúyẹ̀ ẹ mọ orú jagunjagun tó jẹ́. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká kọ́ máa dúpẹ́ fún ogun àjàyè tó jà láìpẹ́ yìí tàbí ṣẹ́gun. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì àjọba o. ọ̀rẹ́ mi. ẹ wá bí mi lè pè tá lọ bá òun tọ́ sí. ká ló o. kúyẹ̀ la fẹ́ fi jọba bàbá ìròyìn lágbàá lẹ́mútọ̀ àwa àbí àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wo ẹ máa jó ẹ máa yọ̀ pé a ti fẹ́ lọ́ba ń lù wá. ẹ sì mọ̀ wípé àti ìjọba kankan nílùú ìlú wa èrè. ẹ tún wá fẹ́ gbọ́ tuntun sẹ́rí kábíyèsí wa ó ti ṣetán láti kọ́ ààfin tuntun sínú ìlú wa yìí ṣé wàá rí i pé ìgbọ̀tún dé bá lù yìí àbí òde ṣé wá rí oore kan tẹ́ ṣe fún mi rèé ẹ lọ síwájú ìlú ẹ lọ sí gbogbo ìgbèríko tó wà lágbègbè wa yìí ẹ jẹ́ wọn pé a jọba tuntun pé a fi kú yẹ jọba. Ah! amúọdẹmájá amúọdẹmájá amúọdẹmájá èrè rẹ rèé o kíkú kíkú kan kó mọ̀ ṣe pọ̀ kárùn kárùn kan kó mọ̀ ṣe gbé ọ̀dẹ̀ mo fẹ́ bò mọ́lẹ̀ báyìí gbogbo ibi tẹ́ bá ń lọ báyìí kẹ́ ẹ máa jà lájà yìí torí pé o ti dòdìdẹ̀ torí pé o ti dòdìdẹ̀ torí pé o ti dòdìdẹ̀ apá ayé kò tó kọ́ ọmọ o mo fẹ́ rí èrè rẹ mọ́lẹ̀ lónìí apá ayé kankan ò gbọ́dọ̀ kọ́ ọmọ amúọdẹmájá. Yeah. ní kíkéré lábẹ́rẹ́ kéré kí ṣe mímí fẹ́ dìyẹ bẹ́ẹ̀ dìyẹ gbá abẹ́rẹ́ mi yóò jẹyà yóò jẹyà yóò jẹ ìwé ìyá. Àbẹ̀ní o Àbẹ̀ní o Àbẹ̀ní o apá ayé kò tún kọ ọmọ ikú kíkó kò tún pọ̀ ọmọ torí pé wọn náà ti dòdìdẹ apá ayé kan ò kó dìdẹ kápá ayé ọmọ sì kọ Àbẹ̀ní o. ìjọ̀gbọ̀n bàbá ìjọ̀gbọ̀n ẹrù bàbá ẹrù ní. ọ̀yọ̀ ẹ̀yọ̀ yó ọ̀yọ̀ ẹ̀mọ̀ ẹ̀yọ̀ yó. kékeré làtàǹkéré ti fi ń ṣọkọ ojú. kékeré lábẹ́rẹ́ kéré kì í ṣe mímí ìfẹ́ dìyẹ. ní báyìí a ti parí gbogbo ètò tó yẹ káàbí ẹ ti jẹ jíjẹ ẹ ti mú mú kò sí gbogbo omi tẹ bá lọ gbogbo tẹ bá ń tẹ báyìí ẹ mọ̀ borí ẹ bẹ́ẹ̀ gbogbo tẹ bá dáwọ́lé ẹ mọ̀ borí wọn ni wọ́n sọ ọkùnrin ó sọ obìnrin ẹ mọ̀ yẹjú wọn jù. ẹ ṣeun ṣe rí gbàtẹ ti fi á lọ́kàn balẹ̀ báyìí pé a ti di ọkùnrin èmi gan ti kúrò lóbìn mo tún ti dakọ ọkàn wa balẹ̀ ẹ ti ní gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ wa bá fọwọ́ bàbá ìyá ọmọ ọdún ni. bẹ́ẹ̀ni ah, ẹ ṣeun wọn kú wọn gbé wọn dáràn. ṣe é rí nǹkan mẹ́wàá. Ah, ìrókò ti wọlé agbẹ́dọ́ báyìí. ká máa gún yẹn lọ. ọ̀tàn. ní báyìí mo rí yín. amọ̀dẹ tí wọ́n ta. wọ́n ti ṣòfò dà. orí wọn ti burú. wọ́n gbà pé èèyàn ju èèyàn lọ. wọ́n ti ran ná hmm. wọ́n ti ran ná. Ah, lẹ́ o. lẹ́ o. bóò ni. bóò ni. ibi tá a rán ń kọ́. Mhm, aráàlú ẹ bá wa kú yẹ nígbà mo débẹ̀ bẹ́ẹ̀ bá rí báwọn aráàlú ṣe bẹnu ẹ̀tẹ́ lóyún tó ń sọ̀rọ̀ yín láì dá kúyè sí ní fọná ní fọná tu ó ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ tẹ́gùn tí sẹ́wọnú ìlú náà kódà wọ́n ti mú ọjọ́ tán gbadé. ó kájọ mọ́ wọn lọ. ọsọ. ǹjọ́ wa ni wọ́n pè. ǹjọ́ wọn ni tẹ́lẹ̀ òtọ́. ọsọ bàbá o bàbá o ní pariwo bàbá o bàbá o. wọ́n mọ sọ̀rọ̀ ju ti ẹ̀ máa lọ ẹ̀sìn tí wèrè ó sì òní jókun kékeré <laughs> àwa là tó bẹ̀rẹ̀. àwọn òṣèlú báwa rí àwọn rí ọba adébọ̀ wọlé mórí lọ́dọ̀ rẹ̀. láàárọ̀ yà rògbò ndé. èmi adémọlá ọmọ adé làwọn ò sùn ìsàkọlẹ̀ kankan mọ́. kájà dúró kákùn ò dúró ká wá múru ẹ̀kú ká ilájà lọ́wọ́ kò lè wọ́ ẹ̀yin lẹ́rọ tẹ̀sán òkú náà yọ pa ọ́. kọ́nàkọ́nà ti ná ọmọ ẹ̀gà. ìjà ń bọ̀ o. ẹ̀gbọ́n yọdọ́ pèsè odò. àti pẹ́ẹ́dì sáwùrú tilẹ̀kùn tiẹ̀. ó dàgbòdì wọ̀nràn lónìí ọ̀ gbọ́dọ̀ bá wọn púpọ̀ wọ̀wọ̀. gbogbo wọn lápá tán lẹ́yọ̀kọ̀ọ̀kan. lèkélèké yẹn a máa torí ọlọ́run tẹ̀lé màálù ni. wọ́n ṣépè fún ọ ni. Eh, eh. wọ́n fi ránṣẹ́ fún ọ ni. Ah, èmi òkú jẹ́rìí àpátápàrọ̀ àti parẹ́ lájùmọ̀ èmi ọ̀págilábà àpapọ̀ òfò ọmọlápáyà òfin mẹ́lẹ̀ kàdàkà sẹ́dẹ̀ sọ́lẹ̀ gbà. irọ́ ni ọba mi bùdó ọjà lórí lọ́dún fojú ẹwà rẹ kún gbàgede ibi tí kánákáná bá ti gbàjà jẹ́ ẹranko kánakó tó bá gba bẹ̀ kọjá ó gbàrú ẹ̀jẹ̀. ọ̀ṣẹ́gun ogun lára òru ẹ̀dìyà òfìfì ọmọ ibà sàṣẹrẹ òwò ṣe bí ẹ̀yọ̀ kò tí bá ní ìwò wọn ni kò mọ̀ yẹ tí ó gbà mi. ìtàkùn yín tó bá sì ní kéré ọmọ gòkè àlọ́ eré òfin sàtẹ̀gùn. ewé kan làwa pè. ẹ̀yin gbọ́ lọ́jọ́ bàbá mi lójú ọlọ. ojú ẹ̀ dòdò wọnú ọlá ọmọ pé mo pè ẹ̀yin ọ̀rẹ́ méjì kí ló ń lọ ní ìdáyìí. bí ọ̀dà gbére kan pa à ń lọ. wọnú ọlá eré jẹ́ ká ríra. dákun kí ni ìpàdé wèrà tó lọ́jà àbúrò àgbà mi ni ọ̀rẹ́ mi. wọnú ọlá òpin ní ìṣọlá. dákun tó bá lọ́rọ̀ tó sọ bóyá kò san àì torí mo rèébi kankan. wọnú ọlá mo mm, fẹ́ kí o jáya lọ́dẹ mi kí màdé sì máa wọlé wọ̀dé èmi kó tó fẹ́ rí ẹkún náà nìyí. ọmọ ọ̀sẹ̀ o ọ̀rẹ́ mi ó sì àwọn mi láti fi ọ ṣùgbọ́n ọ̀rọ̀ ò dá sáká lẹ́nu rẹ tí ìbàjẹ́ pé lórí ìbú ni ọ́ ó wá lé èmi wọnú ọlá ní gbogbo inú àbá yìí èmi ló ń wọ̀ láti fẹ́ à ó ò ọ̀rẹ́ mi bò wá gbà mí ni. <laughs> pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san ìwọ olórí ibu ni ọ́ n tó dá ń wu wèrè wọ́n ní kí gbogbo ẹranko tó níwò yọjú ìgbín ẹ̀ náà olóńbẹ́ńbẹ́ nǹkan sí ọ̀rẹ́ mi sórun ò tí kùn ọ́ mo ah, fẹ́ lọ sùn ọ̀rọ̀ ń kún mi olórí ibu ọ̀rọ̀ ní bọ́ọ̀ tíráwọn olórí ibu eléyìí bí o bá fi lè rí wọn àràkà lólu àrẹ ò mọ ọlá. ẹ bẹ́ẹ̀ máa wo nǹkan náà. wọnú ọlá ṣé òrí wọnú ọlá ni wọnú ọlá. oríire. oríire ni oríire ni inú mi dùn. inú ọ̀rẹ́ ò dùn tó nù mi. tukuyẹ fẹ́ jọba ìlú wa yìí. bá a ṣe rí i. ẹni tó yẹ pé kó tó di pé yóò jọba yìí gan-an ó ti ń ṣe ribiribi méje. bẹ́ẹ̀ni yàyà mẹ́fà tó bá wá jọba tán kọ́. ọmọ tó dùn mí nú. ngbà tí adébi tí wọn ó ti gbé fa jẹlẹ mi báyìí ló ṣe. ngbà babaláwo gbé ifá sẹ́lẹ̀ wọ̀ báyìí lọ́ba kẹnu bọ fa ní bá ń kí fa. kí wàá ní fa wí. Ah, ifá ní ọyẹ́ yìí sàn rà. kùrukùru ọ̀tán mọ̀nàmọ́ná adíáfọ́ lọ́fin ọlọ́fin ń tẹ́ wọ́n lẹ́nìkan ikú tẹ́ ọ̀nà sẹ̀ aya rẹ̀ ń sòjòjò àrùn wọ́n lẹ́nìkan ikú àrùn ọ̀kàn bí ọmọ rẹ̀ ń sùn rẹ́gẹ́dẹ́ wọ́n lẹ́nìkan ìfọ̀ rẹ́gẹ́dẹ́ kú gba dúdú mhm. ṣé ìtìfà wínú. ìtìfà wínú Ifá ń sọ fún wa wípé tíkú yẹ bá dórí iye àpèrè hmm. ikú ọlọ àrùn ọlọ aráwọ àti àgbẹdẹ. àti kó tíkú yẹ yìí. ìjà kíkẹ́ bá kábíyèsí fún kábíyèsí o. kábíyèsí bò sọ́wọ́n bí yìí àwa ní sí kábíyèsí ẹ padà sí kábíyèsí ẹ padà sí kábíyèsí ọ̀rẹ́ mi. padà kábíyèsí o. ọjà tí kì í. àjà bá bàbá wa kúrò ẹ̀mí. àbí kọ́ ọ̀jà bá mi. ẹ ǹlẹ́ o káró ní bàbá mi. ẹ káàbọ̀ bàbá wa mi ò rí ojú ní ọ̀dọ̀ wa rí o. bẹ́ẹ̀ ni bàbá wa àjòjì ní à. a gbọ́ pé bàbá Kúyẹ̀ á fẹ́ jọba ó sì ní pariwo ibi tá ti kó nílùú tàwa náà àwa ni káwa fi ẹ̀yìn mórí mu a sì mọ bẹ́ẹ̀. ẹ mọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. inú mi dùn sí nǹkan tẹ́ ẹ sọ. ẹ ṣeun bàbá. pé bàbá wa Kúyẹ̀ wọ́n ti kó ipa ribiribi lọ́dọ̀ tiyín náà. bẹ́ẹ̀ ni bàbá wa. ẹ wá fẹ́ fẹ̀mí ìmoore yín mò ń jáde lọ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n torí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. ẹ ah, ṣe bàbá wa. kábíyèsí ẹ kú ẹ̀tọ́ ìlú yóò ju yín sí kò lẹ́sẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti jẹ́ àṣejẹ tán àgbo òpèbí ló kù òun lẹ́mu ẹ bá ti wá mu àgbo òpèbí yìí tán bá wàá sìngbéré àsìnkágbá tẹ́ fi tẹ́rí gbadé nígbà gbèdé kò jù bẹ́ẹ̀ lọ ojú yìí ṣe o kò ní hun yóò kò ní hun yóò ajígini arìngini arìnginigini wọjà ìságini lọgbà ìdárọ gbẹdùgbà lókun ẹnì pé gbọwọ fújà sálágẹmọ ó ti rìnrìn ọwọ ó ti dọba aládé. bàbá ni a máa lákẹ́gun lórí ewé alákẹ́gun a máa déwé a máa gbéwé lọ bàbá ni a máa rọ gidigba lálẹ́ òjò a máa dẹ̀jẹ̀ a máa gbómi lọ bàbá fẹ́ mọ̀mọ́ ọba láàrin ìlú a máa daṣọ borí a máa ti kúkú jẹ ìṣe abiriki ìpabiri mọ̀yókùn mọ̀yókùn mọ̀yókùn mọ̀yókùn ìṣe abiriki kan ìpọ́dọ̀ pabiri ìjẹ́ kí ṣe ti kúyẹ̀ ọmọ bá fa kúyẹ̀ kúyẹ̀ ti dàrú kó débi ó ti dọ́ ọmọ afọbìjẹ́pó bẹ́ẹ̀ Oya, oya, oya, oya, oya kábíyèsí o. ọyẹ mo kí n yọ. mo lérò pé inú gbogbo wa dùn pẹ̀lú ọba tá a fẹ́ jẹ lónìí. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé àkọ́kọ́ rẹ̀ tá àkọ́kọ́ gbadé ń lù wá yìí. bẹ́ẹ̀ni. mo lérò pé inú gbogbo elódùn. bẹ́ẹ̀ni. kábíyèsí sọ fún yín pé jíjẹ mímu ń bẹ lágbàlá. kẹ ẹ wá rí kinní kan tí mo fẹ́ kẹ ẹ ṣe fún mi orin ni kẹ ẹ máa kọ lẹ́nu pẹ́ni tó bá ní kúyọ̀ ò ní dádé onítọ̀hún ní oṣùwájú kúyọ̀. má ṣe pé ètò wíwọn àrò ọ̀rọ̀ mọ́. bẹ́ẹ̀ ni ó ṣe ṣáájú ẹgbẹ́ ẹ̀yìn ìlú mọ́yè. adéré ṣe kádé ṣé kí ọba wọ́n dádé ṣé kò dé. wọ́n ti yá bí adé o. kò ní wọ́n o kò ní wọ́n o. àṣẹ. ẹbọ jíjẹ kì í wugún. àṣẹ. ìran òkú jíjẹ kì í hun àkàlàmàgbò. agbẹ́bọ rúbọlẹ́bọ dà fún oyọ́ dà fún ọ. àṣẹ wá àṣẹ. o ò ní sì ṣe o. àṣẹ. o ẹ ẹ ẹ ẹ dé ká. Yeah, yeah. Ooh. ṣe lọ. àjọba àjọba àgbàdé ni. ọba òfowó lọ jẹ. orí kí ó burú oní olónìí lónìí jẹ o kíkìnì òní lónìí jẹ. ẹ rọ́bọ̀ ní etí ló dáadé dúró. ayẹ bẹ̀rẹ̀ ẹ wá lé rí ẹjọba níbo lẹ ni mẹ́kọ́jọ́ ní pẹ́ mọ́jọba lónìí. amọ̀dé má já òun mọ́lẹ̀ rí ni. sẹ́ra di ẹyin lè pàṣábí. àbò àbò sinwi rí. àwa ń bá sọ̀rọ̀ báwọn. àbọ̀dẹ́mọ́já èmi ti kẹ́lẹ́ kẹ́lẹ́ bá ti pàjájá ẹranko kẹ́ranko tó bá gbabẹ̀ kọjá ó gbà àwọn ẹ̀jẹ̀ lórí ilẹ̀ fojú ẹwà yìí kó bàjẹ́ lẹ. o ti mú nǹkan jẹ lójú èṣù wọ́n ti kì ọ́ láyà aya rẹ̀ eégún ra ẹ bẹ́ẹ̀. ẹ̀pọ̀ alágbádá ògòdò ah. alágbádá ló bí ẹ̀nà alágbádá ló bí ọ̀gá ògòdò ló bí ọ̀gá ah. sámájú ìgbà agbára ọkọ mi lóde ilẹ̀ mọ́. ó gbà sí àmúlò dé pa gbogbo ẹ̀wọ̀ ìpalù kò jọ́sọ̀ ọ̀gbọ̀dọ̀ kó di rẹ. ẹwọ ẹwọ padà ká gbogbo ẹnu rẹ mọ ìwọ àti ta ni ẹbí ajá ní eh? jọlajẹ ń yọrù akítọ̀nà dà akítọ̀nà fọ òfìràn jẹkùn bó bá lè dìjà kó dìjà kí kálukú gba lè ba bẹ́ẹ̀ náà eh? ọdí fáfá kí sọ kéde eh? níjọ́ tó má jọ pọ̀ ọ̀rùn mi là ní kí ni lọ́ọ́ ṣe lájò ó ní ó bá ṣe bí ìṣe tiwa ni àkíní tí ní ìsàwọ̀ wọn tẹ̀sẹ̀ àwọn ní ìsàwọ̀ àwọn ọ̀lẹ́dẹ̀ rẹ̀ àfẹ̀bọ̀jọ̀ lọ́tàrúkú tó tẹ̀lé lọ́wọ́ lọ́mú òdì máa fún lọ́tà ní tí sanwó rògbò rẹ̀ jẹ́kẹ̀sẹ̀ ìpìlẹ̀ arawuyẹ ti bẹ jẹ òkúta kókó. ọ̀rọ̀ bàbá là bọ́sù àwo. ọ̀rọ̀ là bọ́sù àwo sáàrẹ̀ yìí sáàrẹ̀ yìí. ta ni wọ́n gangan. ìwọ lọ́lùgbèjà ṣebí àní kété là láwo padà lẹ́yìn àwọn kó àwọn àgbà òṣìkà tí wọ́n láwo kété tí wọ́n padà lẹ́yìn àwọn kété ikú kété ni wọ́n kú ariwo kété ní sọ́lé wọn. ètò tá a fẹ́ kú dànù. o ti jẹ fún aláǹgbá lẹ́yìn ọ̀tá bẹ́ẹ̀ ni mo rí fún ọ ti ajẹrẹ. mo sọ́fà mẹ́ta mo mú kàn mo ikú ní kánú ayé ọmọkùn lé lórí mo sọ́fà mẹ́ta mo mú. ọba adébọ̀ wọlé èmi adémọ́lá ọmọ adé làwọn ò sùn ìsákọ́lẹ̀ kankan mọ́. kájà dúró kákùn ò dúró káwá múru ẹ̀kùn ká ilé ajá lọ́wọ́ kò lè wọ́. ẹ̀yin lẹ́rọ̀ tẹ̀sán òògùn náà yọ pa ọ́. kọ́nàkọ́nà ti ná ọmọ ẹ̀gà. ìjà ń bọ̀ o. ẹ̀gbọ́n yọdọ̀ pètè odò. àtìpá ni sáwùrù tilẹ̀kùn tiẹ̀. ó dàgbòdì wọ̀nà lónìí ọ̀gbọ́dọ̀ bá wọn púpọ̀ wọ̀wọ̀. gbogbo wọn lápá tán lẹ́yọ̀kọ̀ọ̀kan. lèkélèké yẹn a máa torí ọlọ́run tẹ̀lé màálù ni. wọ́n ṣépè fún ọ ni. wọ́n fi ránṣẹ́ fún ọ ni. Ah! èmi òkú dẹ́rẹ̀ àpátápàrọ̀ àti parẹ́ lájùbà èmi ọ̀págilábà àpapọ̀ òfò ọmọlápáyà òfin mẹ́lẹ̀ kàdàkà sẹ́dẹ̀ sọ́lẹ̀ gbà. èrò nẹ̀ ọba mi bùdó ọjà lónìí lọ́dún fojú ẹwà rẹ kú gbàgede ibi tí kánákáná bá ti gbàjàjà ẹranko kánákó tó bá gba bẹ̀ kọjá ó gbànú ẹ̀jẹ̀. ọ̀ṣẹ̀gun ogun lọ́rẹ̀ owó ẹ̀dìyẹ òfìfì ọmọ ibà sàṣẹrẹ òwò ṣe bí ẹ̀yọ̀ kò tí bá ní ìwò wọn ni kò mọ̀ fẹ́yẹ tí ó gbà láàrún jẹ. ilé ìjọ ṣe mọ̀mú mọ̀mú bàbá mi. ìtàkùn yín tó bá sì ní kéré ọmọ gòkè àlọ́ eré òfin sátẹ̀gùn. ewé kan làwa pè. ẹ̀yin gbọ́ lọ́jọ́ bàbá mi lójú ọlọ. fẹ́ jẹwẹ́. kúyẹ kúyẹ kúyẹ ó mi o. ẹ̀rù fún wọn kọ́ gbọ́. ẹ̀rù fún wọn kọ́ gbọ́. ẹ̀rù fún wọn kọ́ gbọ́. ẹ̀rù fún wọn kọ́ gbọ́. ẹ̀rù fún ẹ má ṣe gbógun tì mí ṣe gbógun tì mí o ẹ má ṣe gbógun tì mí. ọwọ́ kan ò pàtẹ́wọ́. ìlà sínú mọ́ ń náwó.